ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣàlàáfíà ni mo bá yín gist tèmi yìí hmm, ó tún lágbára o bí a ṣe gbọ́ ọ allegedly o wọ́n ní ọ̀rẹ́ Mariam kan tú àṣírí ẹ̀ o fún kábíyèsí pé òun àti Mariam làwọn jọ lọ sí ilé ẹni tí ó make sure pé Queen Naomi jáde ní palace ipe kì í ṣe ojú lásán ni Queen Naomi ṣe jáde ní palace o bọ̀jísì táwa ń gbọ́ nìsín ni pé kábíyèsí ti order fún arrest ọ̀rẹ́ Mariam yìí láti fi gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ gbọ́ gist tiẹ̀ Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí channel mi lénìí o. Ṣé àlàáfíà lẹ́wà? Ṣé dáadáa ni mo bá yín? Mo máa ń sọ Yorùbá lórí channel mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you, God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín a máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ jẹ́ ká jọ wọ inú gist tèní wọ́n ní òun àtọ̀rẹ́ ẹ̀ yìí wọ́n ní wọ́n mọ àṣírí ara wọn dáadáa wọ́n ló dẹ̀ ti pẹ́ tó ti ń bára wọn bọ̀ wọ́n ní kò síbi tí wọn kì í jọ ń lọ. wọ́n ní ọ̀rẹ́ mariam yìí wọ́n ló mọ síkírìtì mariam ju láìdé badmus lọ o wọ́n ní torí kò síbi tí wọn kì í jọ ń lọ allegedly bá ṣe gbọ́ ni o. wọ́n ní ọ̀rẹ́ ẹ̀ yìí wọ́n ní òun ló mú un jáde láti fi wọ palace tó jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ pé kábíyèsí ti fẹ́ rí tó yẹ pé kábíyèsí lè fi ṣe first wife kábíyèsí pa wọ́n tì báyìí ni Mariam ló kọjá gbogbo wọn ló di first wife. bí a ṣe gbọ́ o wọ́n níbi tí ọ̀rẹ́ Mariam yìí mú Mariam lọ o wọ́n ní wọ́n ti sọ fún yín pé kò gbọ́dọ̀ wọnú pálásì tipátipá o pé àfi tó bá jẹ́ pé ó ó ṣàdó síta wọ́n ní ṣùgbọ́n àtìgbà tí um mariam ti wọnú palace wọn ni wọn sọ pé wàhálà máa ṣẹlẹ̀ wọ́n níbi tán lọ wọ́n ní bàbá náà sọ fún yín pé ó bẹ́tà kó sì jẹ́ àlè kábíyèsí ju pé kó di olórí kábíyèsí lọ. ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist wọ́n ní pé wọ́n sọ wípé Mariam ó mú píṣọ kábíyèsí àti picture Queen Naomi lọ sí ilé bàbá yẹn ṣẹ́mẹ́pá ti sọ gist rí àṣírí tún ṣẹ̀ṣẹ̀ ń tú ní o wípé bó ṣe ya kábíyèsí àti Queen Naomi nìyẹn pé kí Queen Naomi kẹ́rù wọn fúnra wọn kúrò nínú palace wọn ní ọwọ́ Mariam ni wọ́n bá ń bẹ̀ o allegedly bá a ṣe gbọ́ ni ẹ rántí gbogbo nǹkan tó ń sọ ńgbà yẹn pé wọ́n mú picture òun àti ọ̀rẹ́ ẹ̀ kan àtàwọn yèyé mẹ́ta ẹ rántí gbogbo gist yẹn àṣírí tó ń tú báyìí o àṣírí Mariam tó ti ń tú báyìí o ẹ̀yin aráalé wọ́n ní ọ̀rẹ́ ẹ̀ yìí wọ́n ní ẹnu ẹ̀ náà ti gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí ṣe mọ̀ pé gist náà ti jáde sí kábíyèsí rí tí wọ́n sọ fún kábíyèsí pé wọ́n dá enemy sí àárín àwọn àti Queen Naomi wípé tí Queen Naomi bá ti ń rí wọn báyìí Queen Naomi ò fẹ́ rí wọn rárá wọ́n níṣẹ́ ọwọ́ Mariam ni o ogun yẹn ṣẹ̀ṣẹ̀ ni o wọ́n níṣẹ́ ọwọ́ Mariam ni wọ́n lòun náà bàǹdí ẹ̀ o so wọ́n ní ọ̀rẹ́ yìí ló tú gbogbo àṣírí ẹ̀ allegedly bá ṣe gbọ́ ni o ẹ ti rí i pé Mariam máa ń sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ ni i pé Queen Naomi ò lè ever padà wá sínú palace ah kì í ṣe nǹkan kékeré lọ̀rọ̀ yìí o ẹ̀yin aráalé bí a ṣe gbọ́ wọn ní ìgbà tí ó bẹ̀rẹ̀ sí í treat ọ̀rẹ́ ẹ̀ yìí bákan bákan ṣá nítorí ìyẹn ò lówó tó wọn ní bí ìyẹn ṣe fẹ́ ju ẹ̀sùn ọ̀rẹ́ wọn kẹta nìyẹn pé kán máa wo Mariam tóun help o kán máa wo Mariam tóun mú wọnú palace o tóun mú lọ sílé àwọn oríṣiríṣi ibi tán ti ṣe nǹkan fún tó fi wọnú palace ipe ó ti ń ṣe yánmayànma sóhun o wọn ní ọ̀rẹ́ kẹta wọn ní bó ṣe bẹ́ spíkà nìyẹn ẹ̀yin èèyàn lé báṣìírí ṣe tú nìyẹn o wọ́n ló ti gbàgbé àṣírí wọ́n ní kò treat àwọn èèyàn dáadáa wọ́n ní nǹkan tí gbogbo secret ẹ̀ fi wà ń ta nìyẹn wọ́n lọ́rẹ́ ẹ̀ yìí wọ́n ló ti gbàgbé àṣírí wọ́n ní ló ń pù class fọ́rẹ́ ẹ̀ yìí tó ń ṣe bí ìgbà tó jẹ́ pé ọ̀rẹ́ ẹ̀ yìí ò sí ń bẹ̀ rárá wípé àwọn ti dé high class àwọn ti dé high class babe wọ́n ní nǹkan tí ọ̀rẹ́ yìí fi bínú tó fi lọ rojú ẹ̀ fún ọ̀rẹ́ wọn kẹta nìyẹn wọ́n ní ọ̀rẹ́ yìí wọ́n ní kábíyèsí ti ọ́dà arrest ẹ̀ o wípé wọ́n fẹ́ question ẹ̀ wọ́n ní torí ọ̀rọ̀ pọ̀ wọ́n ní ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù wọ́n ní so wọ́n fẹ́ question ẹ̀ kán mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kán mọ gbogbo àwọn ibi tó ti lọ ṣe mọ̀ pé kì í ṣe ni ló ti ń jáde kiri ṣàbẹ̀ pé driver náà ti sọ the same thing rí tó yẹ pé kábíyèsí arrest driver ń gbà yẹn kì í ṣe nǹkan kékeré so wọ́n ní kábíyèsí fẹ́ question ọ̀rẹ́ ẹ̀ kán mọ ibi tó ti rìn dé so nǹkan tá a gbọ́ nìyẹn ta ní ká wá fi tó yín létí. ní ẹni tó wá ṣòfófó fún kábíyèsí ni pé kí wọ́n tẹ̀ẹ́nu dáadáa ọ̀rẹ́ Mariam yẹn pé gbogbo ibi tí wọ́n lọ pátá ló máa sọ fún kábíyèsí ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ tá a gbọ́ níta ní ká wá sọ fún yín o ẹ rí pé ilé ayé èlé àfi kọ́lọ̀ máa fìṣó ẹ̀ṣọ́ wa nítorí pé o fẹ́ dolórí nítorí pé o fẹ́ dolórí yìí náà kí ló wà ní olórí ju pé ẹ kó lẹ̀kẹ̀ sọ́rùn lọ ẹ dẹ̀ ń lọ sí outing ó tán ẹ lé ní pé nítorí olórí ní ìsìn ẹ fẹ́ wọ báǹkì kẹ́ni kan fún yín ní lónìí kẹ́ni kan fún yín lónìí kan fún yín tẹ́ bá ní nǹkan tẹ́ máa gbé sílẹ̀ as collateral wọ́n lè fún yín ní loan. Ẹ lè sẹ́ pé nítorí ẹ jẹ́ olórí ní ìsìn ẹ lọ sí Europe àbí ẹ lọ sí Canada kẹ má gba visa. Àwọn Yorùbá máa ní ilé sanmí jù joyè lọ. Mi ò mọ nǹkan tó dé tó jẹ́ pé lórí ọ̀rọ̀ olórí yìí ẹ fẹ́ balẹ̀ ayé jẹ́. Mi understand. Mi mọ nǹkan tó dé. Ọlọ́run á ṣà máa fi ṣọ́ ẹ̀ṣọ́ kábíyèsí àtìkọ́ ẹ̀ Naomi àti Tadé ní ká wò. Ẹ̀yin náà wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálàsì yẹn. Kò sífẹ̀ẹ́ ìjà ní every time competition ariwo wọn fi kábíyèsí lọ́kàn balẹ̀ bí kábíyèsí ṣe ń ṣe tó wọn. wúmà yìí ò ṣebi sí yín kò bẹ kò kò kò ṣèkà sí yín kò ní kí tiyín má dáa kò robi sí anybody àṣírí yín máa máa tú náà ni ní agbára ọlọ́run ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ níta ní ká mú wá fún yín ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú yín òkè òkè lọ́lá yín á máa lọ gbogbo etí tó ń gbọ́ mi ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé mi ọmọ yín máṣọlá god bless you thank you so much share this video like and subscribe